ìbéèrè lórí àkànṣe promotion wa ọjà tuntun tá a ṣẹ̀ṣẹ̀ sí ẹ tẹ òǹtẹ̀ ọ̀kan fún ìbéèrè lórí àwọn ọjà tẹ̀ ń lérò láti sanwó rẹ̀ kalẹ̀ ẹ tẹ òǹtẹ̀ èjì láti gbọ́ àlàyé tí a ṣe kọjá ẹ tẹ òǹtẹ̀ ẹ̀sán ẹ fẹ́ padà sí ìpele àlàyé tá a ṣe wá lọ ẹ òǹtẹ̀ òfo